Ẹni tó bá rí àdánwò ló mọ nǹkan tó ń pè ní àdánwò. Àdánwò jẹ́ nǹkan tó ní agbára púpọ̀. Kò sẹ́ni tí ò ní tí Ọlọ́run lè dánwò. Bo jọ́lọ́lá, Ọlọ́run á dán ẹ wò. Ọlọ́run á dán ẹ wò. jẹ́ tálákà, á dán So kò sẹ́ni tí ò ní àdánwò láyé. So àdúrà tí èèyàn kọ́ lè máa gbà ni pé Olúwa gbé mi borí àdánwò. Níbi tí mo wà yìí gbé mi borí àdánwò.